الحمد لله رب العالمين سهل لعباده طريق العبادة ويسر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صاحب الوجه الأنور والجبين الأزهر صلى الله تعالى عليه وعلى آله وأصحابه سادة الغرب وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم wa rahmatullahi ta'ala wa barakatuh ohun tí a máa gbéyẹ̀wò lásìkò yìí ni pàtàkì sọ́lá tó jẹ́ ti àwọn tí wọ́n rí gbọ́ nínú àìlera a ti máa ń tẹnu mọ́ pàtàkì sọ́lá lódidi fún ara rẹ̀ gẹ́gẹ́ bí orígun ẹlẹ́ẹ̀kejì nínú orígun ẹ̀sìn Islam èyí tó sì jẹ́ wípé òun ló ga jù nínú àwọn iṣẹ́ ẹ̀sìn lẹ́yìn ìgbà tí àdìsọ́kàn ìjọ kan ṣoṣo ọlọ́run ní ọba tí ó tọ́ sí kásìn lóun nìkan lódodo àti pé anábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam jíṣẹ́ rẹ̀ ní tẹ́lẹ̀ yìí bá ti jókòó lọ́kàn ìtí sọláàtù tó fi lágbára òun ni wípé òun ni ọ̀gá iṣẹ́ tí a fi ara ṣe nínú Islam tá a fi mọ̀ ní mùsùlùmí òdodo ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé léyìí ó yé kéékèé débi wípé ẹni tí ò ṣe sọ́lá òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ó ti ń jẹ́rìílé rẹ̀ lórí látàyé ń bí ó ti mọ ojú ọ̀nà tó ń wà pé kí sojú ọ̀nà yọnu ó wá bí àkíyèsí pàtàkì tá a fẹ́ tẹra wa sí lónìí nípa wípé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣe sọ́lá tí wọ́n sì nígbàgbọ́ sí àlàyé tó wá lórí ẹ̀ nípa ìjọ́ràn yàn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n fi àsìkò àìlera ara rẹ̀ tí wọ́n sì ń padà jẹ́ pé ọlọ́run láì bá sọ̀lá àtùkúrò láyé kódà ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ mùsùlùmí wọ́n fi àìmọ̀kànmọ̀kàn wọ́n kọ ìhà àìmọ̀kànmọ̀kàn wọ́n kọ sí àárín yìí púpọ̀ ó sì léwu nítorí pé àsọ̀lá bó ti ṣe jẹ́ pàtàkì tó ọlọ́run ò yọ̀ǹda rẹ̀ nígbà kankan àyàfi náà àwọn ìṣesí kan pàápàá jùlọ nígbà tí ò bá sí làákàyè mọ́ eléyìí náà tún láàlà tó bá yẹ pé kò sí làákàyè mọ́ títí tí ẹni tí ó pàdánù làákàyè fi kúrò láyé iná ni ò ní ṣe sọ̀látù mọ́ tó náà fi kúrò láyé ṣùgbọ́n tó bá padà tún sọjí pẹ̀lú àánú ọlọ́run tí làákàyè padà yóò tún máa ṣe sọ̀látù lọ láì ní kankan tí ó san látẹ̀yìnwá nínú ọdún bóyá mẹ́ẹ̀ẹ́dógún àbógún ọdún táìsàn náà fi kọlù wàlíyàn àbòbílà ẹni tó jẹ́ pé a tún lè sọ wípé kò ṣẹ lọ́hun látara pé kò ṣe sọ́lá òun ni ẹni tó wà lójú oorun tí àsìkò sọ́lá tó fi kọjá ẹ sì kó wọn san padà ṣùgbọ́n ní àkó àkójá ọ̀rọ̀ lódidi ọlọ́run fún wa ní sọ́lá èyí wá ṣe tó jẹ́ wípé aláìsàn ọ̀fẹ́ kan aláìsàn oṣù kan àbọ́sù méjì àbọ́dún kan nasalullah ta'ala al'afiya ọlọ́run kó sàlékún àlàáfíà ara wa kó mọ́ mú wa so èé ṣe táwọn èèyàn ń padà sálíkì àmọ́ láì jẹ́ pé wọ́n ń ṣe sọ̀láàtù lọ fún gbogbo àsìkò táìsàn ti wáyé àbáwọn sábàbí mi tí kìí ṣe àìsàn ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó pa wá láṣẹ anna tanassaka bidinina kìsà ẹ̀rí gbogbo ògbà gbogbo ntọ́lọ́run bá ti pè ní ẹ̀sìn tí ọ̀kan nínú rẹ̀ tó jẹ́ àsọ̀lá àbí tí ọ̀sọ̀lá tó jẹ́ ọ̀kan nínú rẹ̀ lọ́lọ́run fẹ́ ká máa yí nínú ẹ̀sìn ká má bàa sìnsìn láyé àtàkìyà ká yí nínú ẹ̀sìn ká sì kúrò nínú ẹ̀ títí tá a fi kúrò láyé ibẹ̀ lọ́lá wà ibẹ̀ nìgbàlá wà súrà kẹta nínú alukuran karim a'udhu billahi minash shaitani rajim ya ayyuhal ladina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo. tó bá jẹ́ pé lóòótọ́ lẹ gbàgbọ́ lódodo. ẹ bẹ̀rù ọlọ́run. ẹ bẹ̀rù ọlọ́run. bí ó ṣe tọ́ láti bẹ̀rù rẹ̀. nípa àpá bíbẹ̀rù rẹ̀. ẹ̀yin kò sì gbọ́dọ̀ kú. ẹ má kú. àyàfi kí ẹ wà ní ipò mùsùlùmí. àyàfi kó jẹ́ pé ìsìláàmù lẹ gbé kúrò láyé. yá yọ lè dínà ámọ̀nù ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹni bá máa jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run wá pàṣẹ ó ní ẹpáyà òun ọlọ́run ọba ní pàápàá bó ti ṣe ẹka páyọ̀ ọlọ́run kìí ṣe tẹ́yìn tì mọ́ ọlọ́run pé yóò àti ṣe yóò gbà bẹ́ẹ̀ ni yóò àti ṣe bẹ́ẹ̀ ti ṣéhùn náà ni ó gbà yọ àbí kó dápọ̀ mọ́ tàwọn kan kẹ́lẹ́ bá dìde nídìdí ẹni tí ó báyọ̀ náà bá pàdé pẹ̀lú àwọn onítọ̀hún ah, ah, subhanallah wà látàmùtùn ọ̀nà méjì ni tí ẹ bá wà bẹ́ẹ̀ a jẹ́ pé pẹ̀lú àánú ọlọ́run orí bẹ́ẹ̀ náà lẹ́tàn sí nígbà tẹ̀ ti wà lójú ọ̀nà Islam pẹ̀lú àdìsọ́kàn tó mọ́ àbí kẹ́ ẹ sapásasẹ̀ kẹ́ ẹ rí dájú pé ikú ò payín lójú dé àbí kó jẹ́ pé nínú Islam lẹ́tàn sí ẹni tí ò ṣe sọ láàtò kángun ayé rẹ̀ kò tán sínú Islam o àkíyèsí tá a fẹ́ pẹ̀ra wa sí ni àwọn èèyàn ni wọ́n dájọ́ fúnra wọn nígbà tó jẹ́ pé nígbà tí ń bẹ ní abarapá ibi ń ṣe sọ́láà ìrún lẹ tún gbé dé ẹ fẹ́ kàn fún ìnira ẹ̀ ni ẹ fẹ́ pa gangan ni lọ́jọ́ àìpé kẹ́yìn sí ẹ̀yìn ṣe nà sí àṣọ láàtò fún èèyàn wà bó ṣe wà yìí èèyàn wò kanban èèyàn ranjú kalẹ̀ bó ṣe wà yìí hàn ábìlẹ̀ á béèrè pé ṣé làákà yìí lọ àbí ò lọ torí máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé làákà yìí náà ó ti lọ àti rẹ̀yàn tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí làákà yìí lọ tán nínú àìsàn kò rí yẹn mọ́ kò sì gbọ́ mọ́ kò sì lè bá èèyàn sọ mọ́ ṣùgbọ́n ẹ̀mí wà la hawla wala quwwata illa billah àbẹ̀lọ́run bá tó sàlékún àlàáfíà ara wa o lọ́kùnrin lóbìnrin tó bá jẹ́ pé bí ó ti ṣe ṣẹlẹ̀ nìyẹn nígbà tí ò gbọ́ mọ́ tó rẹ̀ níbẹ̀ láàmú paláṣẹ pé ó yá tó ṣe fẹ́lá ẹni tó yẹ pé dókítà náà ò lè correct ẹ̀ lọ́yà ṣe báyìí ó yá gbọ́ ògùn wọ́n gbé gbàbì kan nínú ara ẹ̀ ló fi ń wọlé tí ó bá dé stage yẹn tónítọ̀ ń gbọ́ tí sì ń mọ̀ láàáwọ́lá wà láàkúwọ́ta ilá àbílá sọ̀látò gbọ́dọ̀ bọ́ o ẹni tó bá kópa níbi pé sọ̀látò ẹni bẹ́ẹ̀ kó bọ́ onítọ̀ náà yóò jẹ́jọ́ rẹ̀ lálùkì yáàmà ọ̀kan nìyẹn nínú àkéèsí ọ̀mí rahmatullahi ta'ala àǹjẹ́ alahada dina sahlan samha ọlọ́run ṣe ìdẹ̀kùn fi wá والفرج wọ̀sánà àwọ̀rùfọ̀n الحرج. نبي wípé àlẹ́ tí ó lè kọjá ẹ̀mí àlẹ́ mọ́ wà nínú ẹ̀ ni ìrọ̀rùn tó dé bá sọ̀ láàtò ẹni tí ó bá rí gbọ́ ní mọ́rọ́dín àwòsáfárín àwòkọ́f bóyá àìsàn gbèdè àbó wà lórí ìrìn àjò àbí ìpayín keke ìbẹ̀rù kan ló ṣẹlẹ̀ ọ̀nà mẹ́ta yìí yóò ṣokùnfà kí sọ̀láàtò yí padà bá a ti ṣe máa ṣe sọ̀láàtò tẹ́lẹ̀ kì í ṣe pé sọ̀láàtò bọ̀ sọ̀látò ní bọ́ǹgbà kankan kò ní bọ́nù ṣẹ́sí kan mọ̀dámọ̀lẹ̀ ákìlù bá a kìyà nígbàtí láàká ìbá sì ń bẹ. tó bá ṣẹlẹ̀ wípé yẹn ń bẹ nínú àìlera yẹ̀dùsámù wọn ayò adìyẹ sọ̀látà kọ́ imá lákọ̀ọ́kọ́ ọgbà àmọ̀ pé lórí ìnàró láti máa ti sọ̀lá pẹ̀lú àwọn májẹ̀mú àtàwọn orígun àti gbontóró mọ́sọ́lá àti mọ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tí àìlera dé báyìí ó wá jẹ́ pé kò lè dáná ró tí ó fi ka suratul Fatiha tán tí ó fi sórọ̀ lé kò sábúrú ń bẹ ayé àtẹ́mìdà àlà àńsọ́ wà náà wùhí fẹ́lẹ̀bẹ́ sọ́dìdà yìí tó bá yẹ pé yóò fọ̀pá tilẹ̀ àbí lórí òró náà yóò fọ̀pá tilẹ̀ àbí lórí òró yóò fara ti ìgànná kò sábúrú ń bẹ step by step òní ò jẹ́ ó ń bẹ ẹni tí sọ sọ́lá jẹ́ pé lórí ìjókòó ó ń bẹ ẹni tí sọ sọ́lá à ń bọ̀ àmú láti ibi tó ti yẹ kó bẹ̀rẹ̀ ni oyún aláìsàn yóò kí ìsara aláìlera yóò kí ìsara rẹ̀ ọ̀rá tí ń bá nàró tí ń bá fara tì kò sí nǹkan kan àjẹ́pẹ́ yóò kángun síbi ìgànná yóò bọ́ síbi ìgànná tó bá yẹ pé bíbọ́ síbi ìgànná ilé òṣùnkùnfà kóun nìkan dá dúró lórí sọ́fù tó wà pàkàsálà fọwọ́ wà wà àátúnwò àátúnwò ọ̀nà míì tí ó tún gbégbà tí òfin jẹ́ pé ònìkan ni ó dá dúró tẹ́rọ bá pọ̀ àáfún láàyè kó wà níbi ìgànná yóò sì wà lórí òru. tàbí ẹ̀rọ sátì sọ̀lá àtàkọ imán bí an àjẹsà ánlì kìíyànà òṣàkọ àlè tọ́ba wá jẹ́ pé lè yóò nira fún àbí ó tiẹ̀ lè dúró ṣùgbọ́n ó lè ṣe okùnfà kí àìsàn yẹn ó lékún lápèjúwe bá láàrin ìṣẹ́jú bíi mélòó bíi mẹ́wàá kan òrí lè kọ tó wáyé pé níta ń páyà nìyẹn ó lè ṣokùnfà kí a sọ pé kónítọ̀hún kó jókòó kọ̀ọ̀ìdà yóò ṣe sọ láti kọ̀ọ̀ìdà lórí ìjókòó yẹn náà yóò tún páyà ọlọ́run pẹ̀lú owó agbára tọ́lọ́run bá fún un ìjókòó lọ́rùn jù ṣé ìjókòó sọ̀lá gangan sọ̀rọ̀ lọ́rùn torí pé ìjókòó tó ń bẹnu sọ̀lá nígbà tí ò bá sọ̀lá àtàwí yìí ayé wa ló tún ṣe àtàlùkìyàmọ̀ wa ayé wa nípa wípé àlàáfíà wa yóò mọ lékún látara ẹ̀ àwọn òjókòó tí wọ́n ṣàlàyé fún wa nípa sọ́lá nínú rọ́kà méjì lẹ́yìn rọ́kà méjì àkọ́kọ́ àbí lẹ́yìn rọ́kà ẹlẹ́ẹ̀kẹrin tó bá jẹ́ pé òun ló rọrùn irú ìjókòó náà ni ó jókòó tálà fẹ́rẹ̀ ò bá gbà bẹ́ẹ̀ yóò wà lórí ìjókòó bó bá fi rọ̀ lọ́rùn mọ́ bákan náà irú ẹni bẹ́ẹ̀ àbí bí rúkó lẹ́ẹ̀kan náà yóò máa fi orí ẹ̀ sí àpẹẹrẹ yahni rasahu wa yaqulu subhana rabbiyal azim yóò tẹ orí yóò sọ wípé tó wáyé pé rúkó ló gbà lérò yóò sọ gbólóhùn subhana rabbiyal azim eléyìí tá a ti mọ̀ tẹ́lẹ̀ pé òun la máa wí tá a bá ti lọ síbi ìtẹ̀kọ̀kọ̀rọ̀ tọ́wọ́ wá kan sujud tó bá lágbára àti lọ síbi sujud yóò lọ bẹ̀ tí ò bá lágbára àti lọ síbi sujud yóò gborí lọlẹ̀ lọ́nà tí yóò pọ̀ ju ti rùkú lọ yóò pè àjẹ́ pé yóò fi orí yóò fi ṣe àpẹẹrẹ pé ìforíkanlẹ̀ lélẹ̀ yóò sọ gbólóhùn subhana rabbi al'ala níbẹ̀ tó bá wá jẹ́ pẹ́ni tí ò lè jókòó ọwọ́ àbùkátà lọ síbi kó fi ẹ̀gbẹ́ kan lélẹ̀ fọ̀lá afdọ́lù láhùn àyàkó náà ala jambihi al-ayman kó fi ẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ ńlá kọ́kọ́ fẹ́ńlá mi ẹ̀sọ́fín àtàwájọ ìlàkíbla àwọlà mi ẹkùn ní ìdáhùn máa ń yíwà jíhù ilé ìhà wọ̀kọ́ṣì àkùrújà lọ́t fẹ́ńlá wùsọ́lì hasba halihi ilà ayì jihatin tasula àlè tó bá jẹ́ kó lè fi ẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ yóò fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ yóò máa fi orí sí àpẹẹrẹ tí ò bá ní kápá àti fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ yóò fi ẹ̀gbẹ́ kejì lélẹ̀ tí jẹ́ ẹ̀gbẹ́ àlàáfíà nípa pé ẹni tó lè fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ yẹn tí wọ́n bá yí sẹ́gbẹ́ ọ̀tún yóò lè ṣe sọ̀láàtù ń bẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni tí ó yí kí è ṣe pé ọgbẹ́ kan àbígbò kan ló wà ń bẹ̀ kò sẹ́ni tí ó yí ni ó sì ń páyà pásítọ̀ sọ̀láàtù ó kọjá yóò bọ́ ọmọ òun lọ́wọ́ yóò ṣe sọ̀láàtù ní ọ̀nà tó bá gbà rọrùn fún un tẹ́ni tí àìsàn dé bá tí ò bá lágbára àti sísọlá lẹ́ni tó fẹ̀gbẹ́ lélẹ̀ ìsọ́lì mùsàlùkìyàn yóò fẹ̀yìn lélẹ̀ yóò mọ̀ sí sọ́lá yóò gbẹ̀yìn lélẹ̀ wàtàkónù rìjìláwìlà ìlẹ̀lẹ̀kíbìlà in amkan yóò wà ní ẹsẹ̀ rẹ̀ méjèèjì sí kíbìlà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rọrùn tí ò bá tún rọrùn bẹ́ẹ̀ bóyá látara àlàáfíà rẹ̀ àbí látara ètò bí wọ́n ṣe àrẹ́jọ sítù àbáyè tó wà ìní òjò rọrùn bẹ́ẹ̀ bí bó ṣe wà lórí gbalaja yẹn bẹ́ẹ̀ náà ni ó sì mọ̀ sí sọ́lá wà yóò mí ìdí rọ́ọ̀sì yóò mọ forí sàpẹrẹ lè rògbò wà sujud kàmá sábà bá a ti ṣàlàyé síwájú yóò mọ forí sàpẹrẹ ìtẹ̀kọ̀kọ̀rọ̀ yóò lọlẹ̀ díẹ̀ orí ìwọ̀n lọlẹ̀ díẹ̀ ojú orí yẹn yóò tún lọlẹ̀ díẹ̀ tayọ bẹ́ẹ̀ tó wáyé pé bí ìforíkalẹ̀ ló fẹ́ lọ. ẹ̀rí eléyìí wọ́n látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu ta'ala wa sallam níbi hadithi ìmọ̀ràn ọmọ Hussein radiyallahu ta'ala anhu qala kanat bi bawasir ọlá ìsànánú kan gbà mí láàmú فسألت النبي صلى الله تعالى عليه وسلم فقال صل قائمة وجيس الله وانا صفون كريس الصلاة لوري ورو فإن لم تستطيع فقائدة تو بلغبرا في صلاة لوري ورو جوكو فإن لم تستطيع فعلى جنبك توب بلغبرا في ولوري جوكو يا في إقبال الإمام النسائي رحمه الله من ẹgbà wa tí wọ́n ní tó tún lékún fa inlam في صلاة لوري ìjókòó kó o fẹ̀yìn lélẹ̀ nínú ayé alukuran kerim sọ́tù bákọ́rà 286 la yukallifu Allahu nafsan illa wus'aha nǹkan kan tí pẹ́ẹ́ nìkan ò ká ọlọ́run bá wò lábọ̀ lọ́rùn ó túmọ̀ sí pé ọ̀kan nínú àwọn nǹkan tá a là kalẹ̀ yìí ń gbọ́ yóò jẹ́ ọ̀kan ọlọ́run kò lábọ̀ ẹ̀mí kan lọ́rùn ọlọ́run ò lábọ̀ ẹ̀mí kan lọ́rùn ìwọ̀n agbára rẹ̀ ìyẹn túmọ̀ sí pé ọ̀kan nínú àwọn àlàkalẹ̀ yìí yóò ṣe dédé pẹ̀lú àlìáfíà àlàáfíà tí ń bẹ fún mọ̀dáàmà ní ákìlù bá kíyá gẹ́gẹ́ bá ti sọ fáájú tó bá jẹ́ pé láàkà ìsìn bẹ̀. tí aláìsàn bá lágbára ìmọ̀ òbírọ̀ kò lè forí sàpẹrẹ bóyá orí gan wọ́n ti dé orí gan mọ́lẹ̀ subhanallah wàlà hawla wàlà quwwata illa billah àwọn ọmọ àbí tọrọfì yóò mọ fojú ẹyin jú tá a ní yóò ṣe lọ síbi rúkó àpẹrẹ tá a ní yóò ṣe lọ síbi sùjúdù ẹyin ijú rẹ̀ ni ó máa fi ṣe ọwọ́ ahwat òun náà inú ó kàn nígbà tí ó yẹ òtí tí ò lè ṣiṣẹ́ yẹn mọ́ wọ́n mi máa sábà kọ yatabayanu lana anna salata la taskutu anu marudi mahama balaga bihi marad ma dama akluhu baqiya gbogbo àwọn nǹkan tá a sọ fáájú yóò jẹ ká mọ̀ wípé sọláàtò ò lè bọ̀ lógun àti làákà ìbá lára ọmọ èèyàn kí wàá ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé apá kan wà dúró lórí wípé tẹ́ bá gbádùn ẹ mọ̀ ṣe aláìsàn ń béèrè ẹni tó ti gbàgbọ́ yé ọ̀rọ̀ ọlọ́run tó gbọ́tà nábì sallallahu ta'ala sallam ó ń béèrè ẹ bá mi wó mi kò lè dáwó mi lọ kò lè dáwó mi wá lọ àbí kò tẹ́ ẹ lè lómi ẹ bá mi wó ìpẹ́ kí n fi ṣe sàyámù wọn ò bá wá wọn ni àní ojókòó ara ẹ jẹ́ èéfì ọ́ ìwọ nìkan ni ìwọ nìkan ni mùsùlùmí ni àbí ìwọ nìkan ló kọ kéwú ni ìwọ nìkan ló sẹ́sì ni wọ́n wo mọ́ títí gbogbo tí ó ṣe láǹfààní wọn lè ṣe láǹfààní tòun ti bẹ́ẹ̀ náà táwọn kan bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ aláìsàn tọ́rọ̀ yóò yé tó bẹ́ẹ̀ ó ṣẹ́kù síbi wípé káláìsàn ó lo ìtagbára ẹ̀ bá ká ó lè lo omi wọn bá wá wọn ní kó sáà mọ́ sí sọ̀láàtù náà ni yóò ṣe sọ̀láàtù bẹ́ẹ̀ láì ní tó bá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tíbi tẹ́rùkú bá wà níbi ìgànná kan àbí ibi aṣọ kan tẹ́rùkú wà ń bẹ̀ àbí ibi ilẹ̀ ẹlẹ́bi tó dúró sí yóò ṣe tàyà múmú ń bẹ̀. òun ó ṣègbìyànjú tágbára ẹ̀ ká ṣùgbọ́n tó bá rí pé àwọn alágbọ̀ọ́yé ni wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbogbo ń tà ń sọ yìí wọ́n ṣe àmúlò ẹ̀ lábẹ́ àyà pé fàtàkùlọ́ àsọ́tùtàgàbùn àyà kẹrìndínlógún fàtàkùlọ́ àmọ́sítàtàtùn gbogbo pátọ́lọ́mbà fún yín oníkẹ́fì sin ọlọ́run tó bá jẹ́ wípé ibi tí pámọ́ nìyẹn ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó ti mà ebi omi ó ní wùdú yóò ti bẹ̀rẹ̀ tá a bá rómi yóò kàn tàyámùm lábẹ́ àyà kan náà fàtàkùlọ́ àmọ́sítàtàtùn nítorí náà nítorí náà ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run bí ẹ ṣe lágbára mọ́ bí ẹ ṣe lágbára mọ́ ẹ má tu fáwọn èèyàn nítukùtù torí pé àwọn èèyàn ó fi nǹkan tí ọlọ́run pa wọ́n láṣẹ kalẹ̀ àyà náà wọ́n ti lò wọ́n fi sẹ̀rí pàtàkù lọ́wọ́ àmọ́ sọ̀tọ̀ọ̀kùn ẹ kíyèsí àpèjúwe tá à ń mú wáyé níbàámu sọ́rọ̀ ànábì sallallahu alaihi tó wá sọ pé kókódà ìgbẹ̀ èèyàn gan lè jókòó láti sọ́lá kí ló ń fa tó fi sọ bẹ́ẹ̀ ọlọ́run ní fàtàkù láàmú sọ̀tọ̀ àtùmọ̀ ẹ̀rí pé kò jọra wọn nígbà tí nǹkan kan bá bọ́ fún sábàbí kan tí pààyàn ò ká ní tó kan òmíì tọ́lọ́n bá ti rọ́pò abilẹ̀tẹ̀ náà nígbà Muhammad sallallahu ta'ala sallam nígbà míì aṣọ ẹ̀gbin a máa bẹ lára aláìsàn tí wọn ò ní bá bọ́ tó bá lè dábọ́ yóò bọ́ fún rẹ̀ tí ò bá lè dábọ́ fúnra rẹ̀ yóò ṣe sọ́lá pẹ̀lú aṣọ náà kódà tí wọn bá bá awó mi wọn bá awó èpẹ̀ òun náà lágbára àti yíra padà yóò sì sọ́lá láì ní wùdú lẹ́ni tó jẹ́ pé ẹ̀wọ̀n tí ó bá ṣètò yẹn wọn ò sí ń tòsí àbí wọn ti ẹ̀gbàgbọ́ yẹ̀ sìn wọ́n yẹ́dà kí á náà ti áhàdì àbọ̀ ìlú wùdú kódà níbi tí ó ṣe ní oríkèéríkè ara rẹ̀ tí ó ṣe wùdú sí níbi tí ó ti ṣe bóyá tí ó ti lomi àbí tí ó ti ṣe tàyámọ̀m ó tún wá jẹ́ pé bẹ́ẹ̀ gan-an wọ́n tún ti dì í àbí wọ́n tún ti mọ́ pẹ̀lú àìsàn àbá ìlera kan tó dé kò sáburú bẹ́ẹ̀ á fi ààyè yẹn lẹ̀ kódà bá ti pé mẹ́ta ló bá ṣẹ́kù nínú oríkèé ara rẹ̀ ibẹ̀ náà ló ní òde á fi ìtókù lẹ̀ yóò sì tàyámọ̀mù tó bá rọrùn tó wá jẹ́ pé omi rọrùn láwọn oríkèé kan yóò ṣe apá àbí tí omi rọrùn láti fomi kàn yóò fomi babẹ̀ ó jẹ́ ọ̀ranyàn lórí gbogbo wa ká máa kọ́ ẹ̀kọ́ ká sì máa kọ́ ni pàápàá jùlọ ká máa kọ́ àwọn aláìsàn wa nígbà tá a bá wà pẹ̀lú wọn. bákan náà يحتاج ويجوز للمريض إذا احتاج إلى الجمع بين الصلاتين tẹ́lẹ̀ tán bá fẹ́ pa sọ̀látù zoro àti asiri pọ̀ kò sáburú ń bẹ̀ tó bá jẹ́ pé tí sọ̀látù yẹn lásìkò ọ̀kọ̀ọ̀kan wọn yóò tún kó nira tó le àbí tó pọ̀ yóò kó bá ó lè sọ̀látù azoro wà láàsì kó papọ̀ sọ̀látù lọ́dúnrún wà ní ẹ̀ṣà ó lè pa wọ́n pọ̀ eléyìí ọ̀kan nínú àwọn ọ̀nà tẹ́lẹ̀ tán gbà sí sọ̀lá òun ni tó bá jẹ́ pé àìlera dé padà ọlọ́run tó ń tàn padà sáàyè rẹ̀ ó dá padà síbi àlàáfíà rẹ̀ ó dá àlàáfíà padà fún yóò mọ̀ ṣe sọ̀láàtì lọ gẹ́gẹ́ bọ́lọ́run ti paláṣẹ gbogbo ètò ti kọjá lọ pẹ̀lú àlàyé yìí kò ní san wọ́n padà. nínú àwọn àwáwí míì tá a lè rí gbọ́ onírìn àjò ìrìn àjò tó tó ní tá a lè tuntun rẹ̀ ti àdínkù sọ̀lá pàápàá jùlọ eléyìí tó yẹ pé kò láàlà gan pàtó nínú ṣẹ̀ríà Islam ṣùgbọ́n tó bá jẹ́ pé ìrìn àjò náà la gbọ́ yé sí ọ̀pọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n tún ti eléyìí gbọ́ láwùjọ wa lónìí ní tó bá ti túmọ̀ sí rìn àjò bó ti wù kó kéré tó tó bá ṣe pé kìí ṣe pé mo kàn jáde nínú àṣà nínú àgbọ́yé àwọn èèyàn ìrìn àjò là ń pè é èèyàn lè tó rẹ̀ fi sọ̀ látúlẹ̀ èèyàn lè tó rẹ̀ fi síyáàmù lẹ̀ ọlọ́run bá wa subhanahu wa ta'ala nínú ọ̀rọ̀ rẹ̀ suratul nisa fàlẹ́sà àlékún jìnnà àǹtàkùsùrù nínú sọ́là ọlọ́run tẹ́ bá ṣe àdínkù tẹ́ bá wà lórí ìrìn àjò kò sáburú fún yín kẹ́ sàdíkù àsọ́là nígbàtí ẹ bá káyà ọgọ́rùn kan àtẹyọ kan tẹ́ bá sẹ́rìn àjò lórí ilẹ̀ tẹ́ bá sẹ́rìn àjò lórí ilẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ fún yín láti dín irun kù kò sẹ́ṣẹ̀ fún yín láti dín irun kù tí ẹ̀yin bá ń bẹ̀rù pé àwọn tó ṣàìgbàgbọ́ yóò fòòró yín dájúdájú àwọn aláìgbàgbọ́ wọn jẹ́ ọ̀tá pọ́nbélé fún yín. ẹ ó kàn án jẹ́ pé àlàyé kan níwọ̀nba sókí tó wà ń belé ni pé tí ẹ bá ti dà níyàn tó di gbádàgbọ̀n pé òun lọ gbẹ́lú yẹn ni àjẹ́ pé yóò máa ṣe sọ̀láàtì rẹ̀ yóò máa pé ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ó ń lọ lọ́jọ́ kan ó ń lọ lọ́jọ́ méjì ó ń lọ lọ mẹ́ta kò sì láníyàn pé òun jù bẹ́ẹ̀ lọ abẹ́ni tó jẹ́ pé kò tẹ̀ sí ìmọ̀jọ́ tí ó dé àmọ́ kò láníyàn pé òun máa gbélu yẹn yóò máa ṣe sọ̀láàtì rẹ̀ ní onírìn àjò yẹn ni pé yóò máa dín mẹ́rin kù sí méjì tó bá jẹ́ kó ṣe sọ̀láàtì lẹ́yìn ìmáàmù tọ̀hún tóun kì í ṣe onírìn àjò yóò máa ṣe sọ̀láàtì rẹ̀ yóò máa pé kì í ṣe pé yóò jókòó yóò máa retí kí sọ̀láàtì ìmáàmù tọ̀hún pé kó wá sálámà fóun. alimami Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n ni wàkánà min hadihi sallallahu alaihi wasallam fi sáfàrí sọ́rọ̀ alàlfàrù nínú àwọn e, sọ̀látù wátàǹsì nírìn àjò òjíṣẹ́ ọlọ́run ọba a máa ṣe sọ̀látù ọ̀ranyàn nìkan tí kì í mú àwọn rọ̀wátìbù àwọn náfílà àwọn wá àfi níbi rọ̀kàtẹ́ ìfàjì àti sọ̀látù alwitr kì í máa fi wọ́n lẹ̀ torí pé akànpamọ́ wọn a ṣe lẹ́tọ̀ọ́ ìbáwọ̀lẹ̀ musafir fi àtúnáyì sẹ́yìn fi tọ̀rí ìkàyẹ́jìmá àyẹ́jìmọ̀ àbẹ́nà zoro wal asr e, onírìnàjò náà gẹ́gẹ́ bá ti sọ nípa tàláìsàn ó lè pa sọ̀láàtù méjì pọ̀ zoro àti asr lẹ́yìn náà ó lè pa magrib àti ìṣá ó lè pa wọ́n pọ̀ ní àsìkò tàkọ́kọ́ sọ̀láàtù méjèèjì yẹn àbí lásìkò tẹ̀kejì sọ̀láàtù méjèèjì yẹn níbàámu sí bó bá ti rọ̀ lọ́rùn sí lẹ́ni tí ń wò pé nígbà tó ti jáde sọ̀láàtù asr pẹ̀lú ògo ọlọ́run òun sì wà nínú àsìkò ẹ̀ tó wọ́n fi débì kan tó wọ́n fi ráyè sí sọ̀láàtù yẹn ó lè gbé zóòrì lọ àsìkò asòrì ó lè fa asòrì wá sí àsìkò zóòrì nítorí pé ń rò pé tóun bá ti wọkọ̀ zóòrì ló ti báwọn níbi tó báwọn yìí tóun bá ti lọ wọkọ̀ ó di ẹ̀yìn iṣẹ́ ìkóhun tó délé yóò gbé asòrì wá sí àsìkò ti zóòrì bẹ́ẹ̀ náà ni yóò ṣe níbi sọ̀láàtù ìmọ̀gírìbì èyí tó bá wòye sí pé òun yóò bámu jù nínú àwọn àwáwí àbí sábàbí tó lè fa ká dín sọ̀láàtù kù àbí kó lè tó lè fa kí sọ̀láàtò onírọ́kà mẹ́rin kó máa jẹ́ onírọ́kà méjì ó ní ẹ̀rù jẹ̀jẹ̀ tí máa ń ṣẹlẹ̀ ìṣesí ẹ̀rù jẹ̀jẹ̀ bíi ẹni tó jẹ́ pé làásìgbò wàhálà rògbòdìyàn kan ṣẹlẹ̀ nínú ìlú tógun sàdédé bẹ́ẹ̀lẹ̀ àbí ẹni tí ẹranko àbìjàwàrà tó yọ sí ẹranko àbìjàwàrà kò tí ì ráàyè dọ́dọ̀ onítìbí tó fẹ́ ṣe léṣe onítìbí náà ò tí ì ráàyè fò jáde níbi tó wà àwọn méjèèjì ń ra wọn lọ́ọ̀kan àsìkò sọ̀látù bá dé irú ẹni bẹ́ẹ̀ yóò máa wọ ẹran yẹn báyìí kò ṣe pé yóò gbàgbéra yóò sì máa ṣe sọ̀rọ̀ kódà tí yóò láǹfààní àti wá omi àbí àti rómi lò yóò máa wọ ẹranko yẹn báyìí kòkò ní àbí kìnìún yóò ranjú mọ́ dáadáa tó ti ráyè àbí ò ti ráyè yóò ti ṣe sọ̀látù ẹ̀ títí kódà bó bá wá bùkátà síbi wípé kó má lọ síbi rùkú kó má lọ bí sùjúd yóò máa forí ẹ̀ sàpẹrẹ tó sì jẹ́ pé ń tọ́ kì í ṣàìsàn ṣùgbọ́n wà nú àhámọ́ kan ẹranko yẹn náà ń wà níbi pé kó náà ráyè jáde kó ń bẹ́ ló ń tàn onítìbí náà ò tí ì ráyè jáde láti sásàlá àfẹ́mi ẹ̀ kẹran rí ọ̀rọ̀ sọ̀látù bó ti lágbára tó nínú sọ́ọ̀tù bákọ́rà áyà 239 wà ní kíftùn fàrìjálà aorukbana tẹ́ ẹ bá wà nínú ìpayà ìpayín keke ẹ máa ṣe sọ̀láàtù yín ṣùgbọ́n ẹ tẹ̀lé náà tí ẹ bá ń bẹ̀rù ọ̀tá lójú ogun ẹ̀sìn. lójú ogun ẹ̀sìn. ẹ kírun yín lórí ìrìn ẹsẹ̀. ẹ ti sọ̀lá lórí bẹ́ẹ̀ ṣe rìn lọ. tàbí lórí nǹkan gùn. àbí lórí ẹṣin tẹ wà ní tó bá jẹ́ pé ó gẹṣin lọ sógun ni. nígbà tí ọkàn yín bá sì balẹ̀. tọkàn yín bá wá balẹ̀ tán. ẹ kírun fún ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣe fi ohun tí ẹ̀yin kò mọ̀ tẹ́lẹ̀ mọ́ yín. gẹ́gẹ́ bí ọlọ́run ti fẹ́ ká ṣe sọ̀lá ẹ ṣe sọ̀lá tù bẹ́ẹ̀ ẹ wo súrátù nìsà láti àyà ọgọ́rùn kan ǹjẹ́ ọgọ́rùn kan àtẹ̀yọ̀ kankan. ànábì sallallahu ta'ala wa sallam ó ṣe sọ̀lá fáwọn sàhábà lẹ́ni tí ó pín wọn sí méjì ìṣesí àkọ́kọ́ nìyẹn nínú ojú ogun tọ́lọ́hùn fánàbì ní sọ́lá lójú ogun ẹnìkan wá jókòó olóhùn sàkíkọ̀ olóhùn ṣègbéyàwó olóhùn kankan báyìí lóhùn ṣe tó fi jẹ́ pé gbogbo àsìkò sọ̀lá tó fi dáre ó lélẹ̀ ìtàwọn sí náà ó lẹ́sìn ni ọ̀gá wa anábìwá Muhammad sallallahu alaihi wa sallam aṣáájú aláyà tàkíyàmà ó sì pín àwọn sàhábà sí méjì ó lẹ́yìn ẹ̀ dojúkọ bí táwọn ọ̀tá wà tí wọ́n gbógun ti wá ẹ̀yin apá kan ẹ̀tò lẹ́yìn mi mo rí pẹ́ péré ẹ̀rà ń ṣàlàyé. nígbà tí o bá wà láàrin wọn gbé irun dúró fún wọn. sọ̀rọ̀ kí igun kan nínú wọn kírun pẹ̀lú rẹ̀. apá kan bẹ pẹ̀lú ànábì sallallahu ta'ala sallam. kí wọ́n mú nǹkan ìjagun wọn lọ́wọ́. síbẹ̀síbẹ̀ náà kí wọ́n dira ogun. nígbà tí wọ́n bá sì forí kanlẹ̀. táwọn lè má ti ṣe rọ́kà. tí wọ́n parí irun. tí wọ́n parí sọ̀láàtù tiwọn. kí wọ́n bọ́ sẹ́yìn yín. kí igun mìíràn tí kò tí kírun wá kírun pẹ̀lú rẹ̀. ànábì sallallahu wọ́n wá dúró síbi rọ́kà ẹlẹ́ẹ̀kejì àwọn tó tò sẹ́yìn yẹn wá parí rọ́kà ẹ̀yọ̀kan wọ́n parí rákà ẹlẹ́ẹ̀kejì tiwọn tó pèsè láàtù yẹn ti di méjì ńgbà yẹn lójú ogun gbé onírìn àjò náà àwọn eléyìí wọ́n lọ tán ànábì sọ̀rọ̀ sọ́là wà lórí rákà ẹlẹ́ẹ̀kejì àwọn tó wà níbi tí wọ́n ti ń sọ àwọn ọ̀tá wá tò sẹ́yìn ànábì àwọn ó kí rákà alákọ̀ọ́kọ́ rákà tànábì di ẹlẹ́ẹ̀kejì nígbà tánábì jókòó sọlọ́lọ́wọ́ sọ̀rọ̀ sọ́là àwọn eléyìí náà wá mú rákà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wá òjíṣẹ́ ọlọ́run retí wọn tí wọ́n ti mú rákà kejì wá wọ́n sẹ̀sẹ̀ wá sálámọ̀ fún wọn àlàyé yẹn rí pé ó kúrò lárùsọ alukuran gangan ló gbé jáde nínú tẹ́rọ ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí yóò máa jẹ́ ká mọ̀ wípé àwọn kódà àwọn ìṣesí mi bẹ tó bíi mẹ́ta àbí mẹ́rin àbí márùn gan pàápàá tánà bíi ti ṣe sọ̀lá fún wọn bẹ́ẹ̀ eléyìí jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ fún wọn pé hafi àwọn ìsọ̀látò arígbògùn wà kó múlẹ̀ láì kọ̀ọ̀nì tí fàìní kan tẹ́ bá ń páyà pé wọ́n mọ̀ oún gbógun tì sọ̀lá lórí ìrìn lórí ìrìn ní tẹ́ ń jagun aork banan àbí lórí ẹṣin ẹ máa sọ̀lá tó yín pẹ̀lú àníyàn parí kan bí ń bẹ́ kiri lójú ogun náà ó parí kan bí ẹgbẹ́ ó ọ̀pọ̀lọpọ̀ e, e, e, ọ̀nà wo làwọn tí wọ́n pè láàfáà láwùjọ wá gbégbà kí sọ̀lá tó fi bọ́ fún ẹgbà tó tẹ̀lé pé àwọn tí wọ́n pẹ̀rọ mùsùlùmí wọn sí sọ̀lá bìnrin tàṣẹ́ tí ń bẹ lórí tó wà lórí sick bed táwa sọ wípé òun ni kó mọ́ sí sọ̀lá ẹ̀rí pé rí ìrọ̀bá kí ìfọ́rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àṣìṣe ó pọ̀ torí àlìkìyàmọ̀ wa kó lè bá tòrò kó lè bá rọgbọ òun làfi ń pè àwọn àkíyèsí kọ́lọ̀ kó ṣe bẹ́ẹ̀ nírọ̀rùn fún wa hádà wa sallallahu ala muhammadin wàhálà àríhe wà sáré. àbí ọlọ́ọ̀bá kó bá a san àwọn olùmọ̀ wa ní ẹ̀san rí fún ìbéèrè ẹ lè pè wọ́n sí zero seven zero three seven two six eight four one zero wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.